إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أدرى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوج أريد أن لقوا لتنو أصول السنة تتي الإمام أحمد بن حنبل رحمه الله تعالى وانت سواجو وني ثم بعد هؤلاء ثلاثة أصحاب الشور الخمسة لن أوان صابي متا تي أداركوي أبو بكر عمر عثمان àwọn tí ó tún tẹ̀lé wọn àwọn náà ni ashabu shura al-khamsa àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe shura márùn ẹni àkọ́kọ́ wọn ni Ali ibn tó ń ṣe ọkọ̀ máa nábíwá Muhammad sallallahu alayhi wa wa Talhatu والزبير وعبد الرحمن بن عوف وصعد أتي سعد آه. أو في أدار قوي لن يكون عمر رضي الله عنه أو صحابة رضوان الله عليهم وجهكم torí pé kí Umar kó tó jáde láyé ó yan àwọn èèyàn mélòó kan nípa wípé kan ẹni tí ó jẹ khalifa lẹ́yìn òun àwọn tí wọ́n dárúkọ yìí àwọn náà ni wọ́n ń bẹ́ńbẹ́ ẹnu wọn padà kò lórí pé Usman radiyallahu anhu òun ni kí wọ́n yàn láàrin àwọn tí wọ́n jẹ jòkó alimam ahmad rahimahullahu ta'ala ó dárúkọ ali bin abi talib talha al-zubair abdurrahman bin auf àti sa'd bin abi àwọn márùn tàbá fi usman kún wọ́n ma jẹ́ mẹ́fà so ipe ẹjùkú láàrin ara yìí ẹ̀yàn èèyàn kan láàrin yìí àbálọ àbábọ̀ wọ́n padà mú Usman radiyallahu anhu so òun ni wọ́n padà yẹ̀ ní khalifa àwọn márùn tó kù àwọn ni wọ́n lóore jù lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn Abubakar Umar Usman kulluhum yasluhu lil khilafa wọ́n ní gbogbo wọn pátápátá kò sí iye tí ó kọlifáì láti jẹ́ khalifa lẹ́yìn Umar wa kulluhum imáàmù gbogbo wọn pátápátá láṣíwájú nínú ẹ̀sìn yìí wa nadhhabu fi dhalika ila hadith ibn Umar wọ́n ní ta dólé lórí nípa ọ̀rọ̀ tá a sọ yìí òun ni ọ̀rọ̀ Abdullahi bin Umar kunna na'uddu ورسول الله صلى الله عليه وسلم حي oni amanka anabi náà dẹ̀ bẹ̀láyé gbà yẹn wa ashabuhu mutawafir àwọn sàábí anabi dẹ̀ pọ̀ abubakar a máa ń sọ pé abubakar ló lọ́lá jù summa umar lẹ́yìn náà umar summa usman lẹ́yìn náà usman summa naskutu lẹ́yìn náà a máa ń dákẹ́ that is àwọn sàábé tó kù a kì í gbọ́lá fún kànìkejì lọ ṣùgbọ́n Abubakar Umar Usman ẹnu àwọn sàábé kò lórí pé àwọn eléyìí ẹni àkọ́kọ́ òun náà ni Abubakar lẹ́yìn náà Umar lẹ́yìn náà Usman anabi gan fúnra ẹ̀ sallallahu alaihi wasallam a ní mo ṣe báyìí èmi abubakar àti umar èmi abubakar àti umar anabi sallallahu alaihi wasallam asaba ma dárúkọ abubakar umar usman tó ń ṣe ọkọ ọmọ anabi wa muhammad sallallahu alaihi wasallam ọmọ anabi muhammad sallallahu alaihi wasallam méjì ló fẹ́ ìgbà tí kan ṣaláìsí anabi tún fún un ní kejì pé kó fẹ́ èyí tí òun àti anabi tí wọ́n wọra dé tánàbí nífẹ̀ẹ́ dé anabi sallallahu alayhi wa sallam a máa sọ yìí pé àwọn màláìka máa ń ti ju usman radiyallahu anhu olówó ni nínú àwọn sahaba bákan náà ẹni tó tún jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn rí olówó ó tún ṣẹ̀sìn pẹ̀lú ẹ̀ ebi pé tá a bá ń wo ìjọsìn rẹ̀ àwọn tá a lè fi wé ó kéré nínú àwọn sọ̀hábà radwanullahi alayhim àyàn náfílà tó ṣe pé nígbà míì odidi alukur'an àkàá mọ́jú bẹ́ẹ̀ ló tún ní owó pẹ̀lú ẹ̀ sọ̀nàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní tẹ̀sáhìí nílò màláìka àwọn màláìka ọmọ ti jú ẹ̀ ṣùgbọ́n ẹni náà bó ṣe sin náà tó tó lówó tó lọ́dọ̀ àwọn èèyàn kan èèyàn burúkú yìí àwọn akẹ́ tó ṣe wípé àṣejù bí ẹ̀sìn ó ń bẹ lára wọn àwọn ni wọ́n padà ṣekú pa ẹwọ lé wá ká mọ́ wọ́n dẹ̀ pa á sínú ilé wọ́n nítorí pé kí ni àwọn kan tó ṣe wípé ó fi jẹ olórí àbó fún wọn nípò torí pé kí ni wọ́n jẹ ilé tìfsì ẹ̀ bí ẹ̀sùn táwọn èèyàn máa fi ń ka àwọn ìjọba ó fún lágbájá ń kíní kan ó fún kíní kan kíní kan ó ṣe pé kò síbẹ̀ ṣe fẹ́ ṣe é kò sẹ́ni tó lè ṣèjọba tí ó pàfẹ́tì ara wọn kùdìẹ̀kùdìẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n alẹ́jì usmanu kó fi sípò ìkó ṣeun ló fọ́n mi sípò nù wọn àti àsìkò ìjọba umaru umaru ló ti fi ẹlòmí ló ti fi ṣe gọ́ọ̀nà nínú àwọn tọ́jẹ́rí létíf sí usman radiyallahu anhu ṣùgbọ́n torí pé tá à ń sọ yìí wọn nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ọmọ náà dán àwọn khawarij àwọn ni wọ́n padà ṣe ikú pa Usman radiyallahu anhu kódà ń ka alukur'an lọ́wọ́ ni nígbà tí wọ́n pa tí ẹ jẹ tasiri alukur'an kí la fẹ́ lóun yẹlé òun pé àti Abubakar àti Umar àti Usman ẹni rè ni wọn èèyàn kan ò ní sọ̀rọ̀ burúkú sí wọn àbí kó wọn bà wọn jẹ́ àfi àwọn èèyàn burúkú sírakẹ́ni yẹ kó jẹ́ lára wọn ṣí àrọ̀wá àfìjì irú àwọn tí wọ́n ń bẹ ní Iran Iraq lónìí àbíkẹ́ni yẹ kó mọ jẹ́nu àwọn khawarij àwọn lẹ́rìí tí wọ́n mọ bẹnu àtẹ́ lu Abubakar bu ẹnu àtẹ́ lu Umar bu ẹnu àtẹ́ lu Usman gẹ́gẹ́ bí n ta sọ fún wa lọ́sẹ̀ tó kọjá ibi àwọn kanu wa wọ́n máa fi ń ṣe àkárò àṣùbáǹtì wọn ni Allahumma la'an sanamai Qurayshin Abubakar wa Umar ọlọ́mọba ìgbéjìnà sí ìkẹrẹ ní kó máa bá òṣà méjì tó jẹ́ òṣà kùrẹ́ ṣà àti Umar àwọn tó ṣe pé Al-Qur'an ó sọ̀rọ̀ dáadáa ń pa wọn àwọn kan láwọn ń sin lọ́hùn pẹ̀lú ìmọ̀ ṣépè fún wọn yìí sọlọ́mù jẹ́ pé ìyàtọ̀ tó ń bẹ láàrin ẹni tí ó pè rẹ̀ ní ṣíà àtẹni tó pè ní súnní ìyàtọ̀ tó tóbi ẹlòmíràn ní àwọn mùsùlùmí pé dáǹtakúra wa pé dáǹsọ́bá ń para ìtòfà náà ni pé àwọn tí ọlọ́wọ́ bá yìí nínú Al-Qur'anul Karim àwọn kan fi ìmọ̀ ṣépè ìmọ̀ bú wọn wọn fi ṣe ẹ̀sìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ sọ ẹni tó ṣe pé kò gbé kankan náà àwọn sàábé ṣépè tó gbà pé èèyàn ni wọ́n wọ́n níbi táwọn náà kù sí ó dẹ̀ juwọ́lẹ̀ lórí ilẹ̀ àlejò ẹni tó ṣe pé ó ń gbé kan náà àwọn sàábé àbúgbà wọn kan nu wọn ṣépè tó dẹ̀ wò wọ́n pé kí ni ẹni òfò ni wọ́n ipe wó wọ́n náà gẹ́gẹ́ bí àwọn báńkì oníṣẹ́ ọ̀rọ̀ wá fi wọ́n ṣe ń sọ àwọn Khawarij Usman ló dára lọ́dọ̀ ọtí tí wọ́n so wọ́n ní ó jowó òlú ó gbé ipò sí fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àti bí ẹbẹ́ lọ inú àwọn allegations tí ó rẹ̀fẹ́ jòkó lẹ́yìn àwọn mẹ́ta yìí ló kan Ali radiyallahu anhu ali radiyallahu anhu ọkọ fatima radiyallahu anha anagba muhammad sallallahu alayhi wa sallam ó fi ọmọ rẹ̀ obìnrin ó fi fún ali pé kó fẹ́ ali radiyallahu anhu ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí abu talib anabi fi ọmọ títí ẹ̀ tó ń ṣe fatima radiyallahu anha ó fi fún ó fi fún gẹ́gẹ́ bí ìyàwó so eléyìí ó fi nílẹ̀ fún wa in tó jẹ́ relationship tó bẹ̀ láàrin Ali radiyallahu anhu àti anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn kan náà ní kórìíra fún Ali radiyallahu anhu wọ́n ní kórìíra fún wọ́n ní ìkórìíra fún àwọn ọmọ rẹ̀ kódà wọ́n ní ìkórìíra fún ọmọ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa tí a ń pè ní Fatima radiyallahu anha àwọn eléyìí náà táwọn afán pè ní an-nawasib an-nawasib àwọn tó ṣe ikú kí ni wọ́n gbé ogun tí Ali radiyallahu anhu kò ń ṣe kó wọ́n gbógun dàtí kọ́ bí àwọn Khawarij ṣe ṣe ṣùgbọ́n torí pé àwọn kan ṣe àṣejù nípa rẹ̀ nípa ìfẹ́ tán láwọn ní sí ìyẹn àwọn aṣí ọ̀rọ̀ tó ṣe pé wọn akọ̀ láti lálà sí Abubakar Umaru Usman àtàwọn sàábé tó kù nítorí bọ́nà ọ̀fẹ́ ti fẹ́ di Ali radiyallahu anhu àwọn eléyìí náà wá kọjá àlà lórí Ali àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ débi pé àwọn náà máa ṣépè fún wọn a máa sọ̀sọ́kùsọ ń pa wọn lẹ́ni tó sọ pé kí ni àwọn fẹ́ dìfẹ́ǹdì àwọn sàhábà tó kù àwọn yìí ni wọ́n ń pè ní kí ni ànàwásí àti nàwásí ni àti rọ̀wáfí ni ìkíní kejì wa ẹni àmì ni wọ́n Ali radiyallahu anhu ẹni yìí ni ẹni àpọ́nlé ni lọ́dọ̀ àwọn mùsùlùmí gidi lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa'ah ẹni àdúrà ni kò ń ṣe ní ta máa ń ṣépè fún bẹ́ẹ̀ ni Fatima ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn Hassan Hussein wọ́n ń ṣe ní èpè ẹni ẹ̀yìn ni wọ́n ẹni dáadáa ni wọ́n èèyàn ni wọ́n táwọn náà níbi kan kù sí ṣùgbọ́n ẹ níléyàn kan tó pé rẹ̀ ní súnní kò máa ṣe pé fún kankan nú àwọn sàhábà radiyallahu anhum gbogbo wọn làwọn accommodate wọ́n ṣe accommodate Abubakar Umar Usman contrary to àwọn bẹ́ẹ̀ ni wọ́n accommodate Ali Fatima Hassan Hussein contrary sí àwọn nawáfíjì wọ́n dẹ̀ accommodate gbogbo àwọn sàábé tó kù contrary sí àwọn ọ̀rọ̀ ábí tí wọ́n máa ń ṣépè fún wọn tó bá ti yàtọ̀ sí Ali Fatima àtọmọ wọn àti àwọn àrọ̀ àtàwọn sàábé ní mélòó kan tẹ́mi ní ìgbé wọn close mọ́ Ali radiyallahu anhu ẹni tó ṣekú pa Umar radiyallahu anhu wọ́n pè ní Abdurrahman bin Muljim ẹni yìí sorry ẹni tó ṣe orúkú pa ọ̀lẹ́ni tí wọ́n pè ní Abu Lu'lu' al-Majusi kò ń ṣe mùsùlùmí lẹ́ni yẹn kò ń ṣe mùsùlùmí ọ̀lẹ́ni tó ṣekú pa Umar radiyallahu anhu ẹni yìí ó sábò Umar radiyallahu anhu nígbà tó kírun fún àwọn èèyàn

بالإسلام أو لا حظ في الإسلام لمن ترك الصلاة ẹni tó bá gbé ìrùkù sílẹ̀ kò ní pín nínú islam ó mọ́rù sọ́gbù láti kírun wọ̀júrù fọ́fọ́ yẹ sàábù dámàd bẹ́ẹ̀ ni ọgbẹ́ tán sá ẹ̀jẹ̀ ń tú jáde bẹ́ẹ̀ ó sì sọ́gbù láti kírun ó wá ní láhàbọ̀ fún islam lè má tara ka sọ́lá ẹni tó gbé ìrùkù kò ní pín nínú islam èyí jẹ́ títí Umar radiyallahu anhu Usman ìgbà tí wọ́n padà jòkó lára nǹkan tí wọ́n rúkọ kalẹ̀ ní pé ẹni mẹ́fà yìí ẹyẹ èèyàn kan láàrin ara yìí ìgbà tó ń padà jíròrò àbálà àbábọ̀ ẹnu padà kò lórí Usman ẹnu padà kò lórí Usman àwọn márùn tó kù lélẹ́yìí àwọn márùn tó kù òní Imam Ahmad ni wọ́n dárúkọ yìí so small náà bá tiẹ̀ lọ kó tó di pé èèyàn kan náà àwọn kan náà tún kóra wọn jọ tani kò lóye wọn ni kò yọrọ ẹ̀ lóye ọlọ́wọ́ lè ipò tí àti òjíṣẹ́ rẹ̀ tó fòó sí ni eléyìí wọ́n bí díjìlé rẹ̀ fún nǹkan bí 40 days ìgbà tó Osman rọ́jọ́ aláwọ̀ wọ́n ṣe ilé ìlú the same thing náà ló padà ṣẹlẹ̀ sí Ali ẹni tó ṣe kúrò Ali rọ́jọ́ aláwọ̀ àmìlẹ̀ ìfẹ́kùn Abdurrahman bin Mulji àwọn oníròrí burúkú yìí náà ni so àwọn al àwọn ni wọ́n lọ pa òun náà bó jẹ́ páwọn náà ni wọ́n pa Usman radiyallahu anhu àwọn jẹ́ pé àwọn ìròyìn burúkú yìí ti wà ńlẹ̀ tí pẹ́ tí pẹ́ kò ṣe nǹkan tó yẹ ṣẹ̀ṣẹ̀lẹ̀ ní Islam ní káwọn kan gbé dáa kan padà yọ ọkàn níjọba òṣè dáadáa wọn ṣe léyìí wọn lòfin Ọlọ́run wọn ṣe kìnnìkan ìròyìn tó ti ń bẹ́ńlẹ̀ ti ni kódà àwọn míì gan lò ó fún anábìwa Muhammad sallallahu alayhi wa sallam tí anábì pín nǹkan wọ́n rẹ̀ Muhammad ṣe lédè bí tó pín fàínà kẹlẹ́ntà àdìl ní tó pín òpin ìdèdè so tó máa sọ̀rọ̀ ilé fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam tẹ́ta lókù tí wọ́n lè sọ̀rọ̀ ẹ̀fún lókù tí wọ́n ló jẹ́ pé mùsùlùmí gidi ẹ̀ nírí níbi irú nǹkan bẹ́ẹ̀ yóò gbà pàwọn olórí èèyàn bíi ti tòun náà ni wọ́n wọ́n ní kúdìẹ̀kúdìẹ̀ tábàdẹ̀ gbóhùn náà síbẹ̀ ó súnmọ́ kóhùn má rí ṣe bí wọ́n ṣe ń ṣe lọ torí pé wọ́n tó fẹ́ ṣe tó fẹ́ darí wọ́n ti kọ́kọ́ tó wá darí ẹ àwọn èèyàn kan náà sọ̀rọ̀ ń di ẹ àwọn kan sọ̀rọ̀ àwọn kan náà òun náà tí gbogbo yóò bá dá olórí náà lè rí kankan ṣe eléyìí ètò ọlọ́run ọba lórí lẹ́nu ṣùgbọ́n káwọ́ sùsùn ìpé ẹ̀kan ló lè ṣe ẹ̀kan ló lè ṣe àǹtara wa ni torípẹ́ nìyẹn nìkan kọ́ ní ó máa ṣe gbogbo nǹkan yóò ní àwọn ẹmẹ̀wà yóò ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ìmáàlì ti ti wọn ò bá níbi títí ẹ̀ pọ́blẹ́mù wa tí wọn bá ní àmánà bíi títí ẹ̀ pọ́blẹ́mù wa so ló jẹ́ pé èmi tí mo ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ kálukú wa la láti wà upright kí ẹni ìlú tó lè dá ṣùgbọ́n tí ó mọ́ ṣẹlẹ̀ ní pé lára àwọn tí ó wà upright tí wọ́n dúró dédé tí wọ́n lámàá náà àwọn láàárín tí wọ́n mọ̀ champion pé kí olórí ó ṣe dáadáa olórí ó ṣe dáadáa àwọn ará àwọn èèyàn tí wọ́n fọ́ọ̀lù fún àwọn èèyàn bẹ́ẹ̀ náà tí wọ́n rò pé kí wọ́n ń jà fún àwọn ẹni láì mọ̀ pé kí wọ́n ń jà fún ẹ̀ fún ẹ̀ fún ara wọn ni àwọn gẹ́gẹ́ fúnra wọn àìyípo yẹn ni wọ́n fi ń tako olórí yẹn àwọn tí wọ́n fúnra wọn wà nǹkankan ni wọ́n fi ń takò lórí rẹ̀ sọ àwọn sàhábà radwanullahi alayhim ẹni dáadáa ni wọ́n nọ́ọ̀mù ahmad rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ni summa min ba'di ashabi shura lẹ́yìn àwọn tí wọ́n jòkó tánjọ jíròrò pàpàkalẹ̀ yìí ni àwọn tó tún tẹ̀lé wọn àwọn ni ahlu badri muhajirin àwọn tó ṣe wípé wọ́n jagun báàkì wọ́n jagun báàkì eléyìí ni ogun àkọ́kọ́ tó ṣe páwọn mùsùlùmí ó jà tí wọ́n dẹ̀ ṣẹ́gun àwọn alùbádìrì yìí àwọn lẹ́ni àkọ́kọ́ tàbáwọ àwọn wáyé mélòó ni òǹkà wọn mélòó ni òǹkà wọn òǹkà wọn bí tẹ́ẹ̀rà sọ́tún ni wọ́n àwọn ẹni ìṣíwájú yẹn àwọn sàhábà rọ̀wánilá àlè bẹ̀rẹ̀ pẹ̀lú anabiwa muhammad sallallahu alayhi wa sallam that is ó bẹ̀rẹ̀ ní maka anabi ọlọ́wọ́ bá gbé dìde ní òjíṣẹ́ ẹni àkọ́kọ́ tí ó gbà fún náà níyàwó rẹ̀ khadija radiyallahu anha lẹ́yìn náà ọ̀rẹ́ rẹ̀ àti ọmọ tó ń gbọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ abubakri ọmọ tó ń gbọ́dọ̀ rẹ̀ ali bin abi talib àwọn dákọ́kọ́ gba islam kó tó kan àwọn àmì náà tó wá lẹ́yìn rẹ̀ umar ó gba islam usman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn ẹni àkọ́kọ́ nìyẹn nínú muhajiri nínú àwọn tí wọ́n ṣe jíra na padà kúrò Mẹ́kà lọ sí Madina wal ansar àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn ansar anábùwà Muhammad sallallahu alayhi wa sallam a máa sí ibi opportunity àwọn ọjà tí àwọn kèfèrí Mẹ́kà tó máa ń ṣe àbí àsìkò tó máa ń kójọ síbi náà a máa sí zero opportunity yẹn láti ṣe wáàsù fún wa àwọn èèyàn máa ń wá from different places ní àwọn àsìkò mìíràn kan àwọn kan wá láti Madina anábì ó ṣe wáàsù fún wọn sallallahu alayhi wa sallam wọ́n gba ìsìláàmù àwọn yẹn wọ́n jẹ́ bíi méje eléyìí ni wọ́n pè ní bí'atu jamratil aqabatil ula àwọn tán ṣe bí àfánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn bíi méje ni wọ́n tọ́jú ọmọ Madina ìgbà tí ó di ọdún tó tẹ̀lé àwọn míì náà tún gba ìsìláàmù àwọn yíò wọ́n tóbi 70 ọkùnrin obìnrin méjì eléyìí ni wọ́n pè ní bí àtúlẹ̀ akọ́bátí jamratul akọ́bátí afáàlì àwọn bíi 72 ọkùnrin 70 obìnrin bíi méjì àwọn ẹni ìṣíwájú nìyẹn náà tó gba ìsìláàmù náà àwọn àṣọ lẹ́yìn anábíwá muhammad ẹni tá ń sọ ọmọ olówó ni tó gba islam ìyá rẹ̀ kọ ọlọ́mọ nítorí kó gba islam mùlànàmì sọlá àtàlà padà rán lọ sí Madina ipe àwọn méje àkọ́kọ́ àtàwọn sẹ́fúntì ó ṣe tí bá níbi sọlá àtàmṣe bí àtàwọn obìnrin yẹn ni kí ó mọ lọ kọ́ wọn lẹ́sìn torí pé wọ́n jìnnà síra wọn ànábì ń bẹ Mẹ́kà àwọn yìí ń bẹ Madina bóun ṣe mọ àwọn nǹkan ẹ̀sìn anábì ní rẹ̀ Mus'ab wọ́n máa lọ sí Madina máa lọ kọ́ wọn lẹ́sìn nípasẹ̀ eléyìí ó fi ṣe wá sí àwọn mínà náà ará Madina àwọn náà tún rẹ̀ sí kí ni wọ́n gba Islam wọ́n gba Islam wọ́n gba Islam débi pé pàtí ọlọ́wọ́n bó para sọ pé kí anábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe hijira lọ sí Madina wọ́n bó para Madina náà ti fẹ́ gba Islam kan lẹ́yìn àwọn munafiki àwọn tó fi kó kò sí tó jọ ẹ̀kún olé wá ṣe kí ni kó wá jẹ gàbá lé wa lórí mi àwọn yíò wọ́n gba ìsìláàmù rọ́ ṣùgbọ́n ṣe ń bẹnu kúfúrú tó ìgbé kan bá rí ọ̀nà tí ọjà lè fi jẹ ànábì sallallahu alaihi wasallam wọ́n lè kọjá jẹ́ bákan náà àwọn ìyàwó tí tán bẹ́ ń gbòrò Mádínà àwọn yíò náà wọ́n gba ìsìláàmù wọ́n láwọn gba ìsìláàmù ṣùgbọ́n wọn gba ìsìláàmù ṣùgbọ́n nọ́mbà wọn kéré gan bákan náà àwọn Yahudi tí wọ́n ń bẹ níbẹ̀ lánàbí sọláàmù kára lè kúrò ní ìgboro Madina nígbà tí wọ́n dúró pẹ̀lú àdéhùn tí wọ́n ní pẹ̀lú àwọn mùsùlùmí náà àwọn sábẹ́ wọ̀nyí àwọn ẹni as-sabiquna al àwọn ẹni àkọ́kọ́ nínú Islam minal muhajirin nínú àwọn muhajiri wal ansar àti àwọn ansor ní àwọn ará Madina kí ọlọ́wọ́ bá sọ ń pa wọn ọlọ́run wọ sáàbì fún àwọlúnà minal muhajirina wal ansar ọlọ́run àwọn tó ti gba wájú tọ́jẹ́ ní àkọ́kọ́ náà radiyallahu anhum ọlọ́ọ̀bá yọ́nú sí wọn wà radu anhu àwọn náà yọ́nú sí ọlọ́ọ̀bá wà a'adda lahum jannatin tajri tahta al-anhar khalidina fiha dhalika al-fawz al-'azim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló falẹ̀ sí kalẹ̀ fún wa aljanna ti akéré mọ́dé ń sàn lábẹ́rẹ̀ tí wọ́n máa bẹ̀rù ẹ̀ orí bú ńlá òfin orí bú òun ni kára ẹni tí ó máa bẹnu àtẹ́lu rú àwọn èèyàn tọ́lọ́wọ́ bá ti ròyìn yìí ní àwọn àsábíkú àwọn ẹni síwájú àwọn tágbáwájú kí ẹ̀kọ́ á ló ń fẹ́ kírísáìsì òun fẹ́ tó òun fẹ́ sọ òdodo òun fẹ́ sọ̀tàn yóò ẹgbẹ́ ìtàn tí ó máa sọ yóò máa bẹnu àtẹ́lu àwọn yìí yóò máa bẹnu àtẹ́lu ẹ̀sìn wọn ló ń tẹ́pẹ̀nu àwọn afẹ́ẹ̀sìn àwọn afẹ́ẹ̀sìn àwọn afọ́ súnà ẹni wọ́n kò lórí pé ẹni tó bá fi lè sọ pé àwọn sàábé jùmlàtàn pé kèfèrí ni wọ́n àbí ó pè wọ́n nípò kí èèyàn kò sí tàbí ṣùgbọ́n pé ẹni ẹ kèfèrí ni torí pé gbólóhùn tẹ́ni sọ gbólóhùn tó takò original kùránì ṣùgbọ́n tó lọ ń pàtó kùránì dáńkà yìí kùránì original ó tún wá ń ṣe kí ni ó láwọn sàábẹ́pò kí ni wọ́n definitely ẹni yẹn ń pe alkùránì mìíràn ni so definitely ẹni yóò bìlíìfù ní alkùránì sọ́lọ́ ọba subhanahu wa ta'ala walladhina taba'uhu bi ihsan àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kò bá ọmọ lórí àwọn sàbíkún nìkan àwọn tó jẹ́ ilé ìṣíwájú gbáwájú fún àwọn sàábà nínú àwọn màájú àtàǹsọ́ àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn sàábé míì tí wọ́n wá lẹ́yìn wọn tẹ́pẹ̀ ìsìlámù lẹ́yìn wọn rọ́bí aláwọ̀ àánú ọlọ́ọ̀bá yọ́kú sí wọn bákanáà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sọ fún àwọn sàhábà ridwanullahi alayhim ó ní la yastawi minkum man anfaqa min qabli al-fath wa qatala ulaika a'zamu darajatan min ẹ̀yìn sàábé ẹ̀dọ́gbalá ẹjúra yìí àwọn tó ṣe wípé wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run bá tán pàtísípéètì níbi àwọn ogun tí ẹjà síwájú fásitì Mecca conquest of Mecca that is only first àwọn muhajiri àwọn muhajiri àwọn ansọ́rù náà tó ṣe pé wọ́n ti jagun sójú ọ̀nà ẹ̀sìn ogun bádùn ní ogun ọdún ní ogun oríṣiríṣi tàbí pàtísípéètì bẹ́ẹ̀ tán tún ná owó wọn àwọn tá ń sọ ẹni tí ẹlòmí fi dúkìá rẹ̀ lẹ̀ mọ́ká tó gbẹ́sìn rẹ̀ ta ìtọ́pọ̀lọpọ̀ ò lè ṣe nísìn èèyàn mélòó ló lè gbé ló lè fi property lẹ̀ nítorí ẹ̀sìn nísìn ọ̀gọ̀rọ̀ wa ní ẹ̀sìn wa lè rú jégéjégé ká sọ́nù nítorí owó tá ń wá àwọn sàábí tá ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi àwọn sẹ́ni dúkìá lẹ̀ mọ́ká ẹlòmí táwọn sọ pé mílíọ̀níà ni mílíọ̀níà lẹ́lòmí mọ́ká ń báyìí tí wọ́n wò pé ẹ̀sìn ó wà mọ́ important ju ọ̀rọ̀ tó ń kójọ yìí lọ àwọn kan yìí olóyìn dá yóò tán ó fi gbogbo ẹlẹ́yìn ó ẹ̀ṣẹ̀ begin life tuntun ní Madina tó ń struggle lè gbé àwọn ọmọ ya wọn mọ̀ àjò àwọn àǹsán ẹlòmí ràn wọ́n lọ́wọ́ ẹlòmí àyókè ní tí mo ní ní ní pin sí méjì wọ́n náà gbà new life ní Madina èèyàn kó wa owó sùsù yóò ní islam tàbí ń ṣe irú àwọn ẹni ló wọn máa bẹnu àtẹnu ni wọn mọ sọsọ kú sọ pa wọn sọlọ lọ subhanahu wa ta'ala yóò mú àárín àwọn sahaba ẹjùra yìí àwọn tí wọn náwó tán jagun sẹ́sìn before conquest of Mecca nìyí àtàwọn tó ṣe wípé wọ́n náwó after tán jagun after ọlọ́run ni wọ́n ṣe fún ẹ̀kan alhusna kálukú wọn lọ́wọ́ bá promise ní alhusna aljanna so ló jẹ́ pé àwọn afá àwọn ọmọ sọ̀rọ̀ àwọn sàhábà rẹ̀ wà nílá àlè wọ́n ní àdáàlà mẹ́ta ló ń bẹ lára àwọn sàhábà ìjẹ́ onídéédé mẹ́ta ló ń bẹ lára àwọn sàhábà ni tabanikawo wọn generally wọ́n gbé kíní kan ní àdáàlà tó bá tìǹà òun ni pé ìjọ ní déédé tí a fojú rí tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló fún wọn onírú ilé ìtasọ yìí ọlọ́mọba subhanahu wa ta'ala radiyallahu anhu ọlọ́njọ́nu sí wọn wa kullan wa'adallahu al ló fún wọn ní ipò yẹn وعد لهم جنات تجري تحت الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم العداله الباطنه ìjẹ́ onídéédé tó ṣe pé ẹni tí a gbọ́dọ̀ gbà pé èèyàn gidi ni tó ṣe pé ọlọ́run ọba ló fún wọn sípò yẹn so ẹni tó bá ní irú credentials yìí ni kò ṣe ní ta mọ́sọ̀sọ̀kúsọ̀ pa wọn الله سبحانه وتعالى محمد رسول الله والذين معه أشداه على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه سؤال الله سبحانه وتعالى تابوه كتفروا له أمكم أن ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه قل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صلى الله سبحانه وتعالى ìgbà tí ó parí àyà yẹn olùyẹ̀gí ìzọ̀bíwòl kò fàá gbogbo tọ́nà ọba ṣe fún èyí ni láti lè jẹ́ kí àwọn kèfèrí ní òtẹ́sìn kọ́ máa bínú wọn ó túnmọ̀ sí pé yẹn kọ́ ò ní máa bínú àwọn sàhábà ìlà káàfihàn àfi kèfèrí tó bínú wọn tó ń ṣe tọ́ránù sí ẹ̀sìn wọn ó ń ṣe tọ́ránù àti sọ ń bẹnu àtẹ́lú ẹ̀sìn àwọn sàhábà radiyallahu anhum kéfèrè yẹn tàbá wo àwọn bìtà kan mú nínú àyà tí a kà yìí nínú àwọn bìtà kà yìí ní sáwọ́ gbogbo àwọn rẹ̀ pé kan clear al-adalatu al-batina tẹ́gbẹ̀ ní al-adalatu al ní táwa náà ta fojú rí sọ adalatu al kú sọ́nà méjì wọ́n pè kan ní adalatu riwaya ìkejì ní adálàtú ṣahada adálàtú ṣahada òun ni nǹkan tí a fi máa gbẹ̀ẹ̀rí ẹlẹ́rìí èèyàn ká fẹ́ jẹ́rìí nípa nǹkan kan tó ṣẹlẹ̀ nísìn ẹlẹ́rìí ẹ̀dà nísìn èèyàn ká sọ pé èèyàn kan jalè ó jẹ́rìí nìyẹn lágbájá jalè ó jẹ́rìí nìyẹn ká tó lè gbà pé èèyàn jẹ́ ó jalè ó gbọ́dọ̀ mú ẹlẹ́rìí méjì wá that is ẹlẹ́rìí méjì ó gbọ́dọ̀ fi yé èèyàn kan sọ pé èèyàn kan ṣe zina àníjì ẹlẹ́rìí mẹ́rin so ẹ̀rí tá ń sọ ni náà àwọn sàábà rẹ̀ wà nílá àlẹ́yìn tó wá di wọ́ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ipé èèyàn kan náà sàábé àkíyèsí èèyàn kan pé ó ṣe nǹkan kan ni anẹ́bísọ̀ lásàmà ní kó mú ẹlẹ́rìí ẹ̀ wà náà ni ẹlẹ́rìí ẹ̀dà that is ẹlẹ́rìí ẹ̀dà ó mẹ́lẹ́rìí wá lórí nǹkan tó sọ ẹ̀ ipé wọ́n sọ wípé ọlọ́wọ́ pẹ̀lú ọmọ aljanna ni wọ́n yẹn kò túmọ̀ sí kíkọ́ má bèèrè ẹlẹ́rìí lórí lọ́wọ́ wọn so eléyìí ni wọ́n fi lùgbé sí ayé wọn wọ́n bèèrè pé ẹlẹ́rìí dá ẹn adálàtì rìwáyà yẹn ní ṣe pẹ̀lú àdífẹ́ Ànábì ni wọ́n ní di ẹlẹ́rìí léjì òun nìkan gbọ́dá Ànábì sọ ó ti tó lẹ́rìí gbogbo kí Ànábì àti só torí pé nǹkan yẹn ní ṣe pẹ̀lú tókè ànábì sọ kò ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú personal life àwọn èèyàn so òun nìkan tó bá sọ ní òtítọ́ torí pé ẹni yìí ní ẹni tó ṣe pọ́tí promise láti jẹ́ mẹ́rin so ibi a ní láti confam ni pé ṣókùrọ́ ni bàbá ti rẹ́fídẹ́ǹsì pé ó kùrọ́ ni information tí ẹni tí ó kìí ṣókùrọ́ bá fún wa ó tẹ́sí information tá a gbà ní sọjọ́lá bá sọ ní pé ń jẹ́ àkún fásikún mi náà báyìí fatabayyanu tí kò kéèyàn bá mú information wá fún yín escrutinize na àwọn sàábẹ́ ní lẹ́sùn fún sáàkọ̀ wọ́n ṣe pò kéèyàn wọ́n ṣe pòrò èèyàn so wọ́n máa sọ fún wa pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ànábì sọ báyìí nǹkan tí a gbà ní àti tá a bá rí nǹkan àbí nǹkan tó ṣe pé wọ́n fi fìyà jẹyàn kan ẹ̀sìn ní hùn eléyìí ẹlẹ́rìí méjì eléyìí ẹlẹ́rìí mẹ́rin mú rẹ̀ ọ̀pẹ́tì bẹ́ẹ̀ ṣùgbọ́n anábì sọ báyìí anábì sọ báyìí sallallahu alaihi wasallam wọn ní ìdí ẹlẹ́rìí méjì ẹyọ ọ̀kan náà ni òkè èèyàn kọ́ lẹni tó sọ̀rọ̀ fún wa ọmọ aljanna lẹni tó sọ̀rọ̀ fún ìtọ́lẹ̀ sọ kò ń ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan sọ báyìí sọ ìgbà nílé sí pé kí okùrọ́ àgbà nǹkan tó sọ number one alukurani tanka yìí this same sahaba náà làwọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam. sallam maṣe gba explanation alukurani wa maṣe gba alukurani wa náà ni wọ́n gba explanation rẹ̀ wa wáyé tí àwọn ẹ̀kọ́ náà wọ́n gba kurani lọ́wọ́ wọn wọ́n kà wọ́n polódodo níbi alukurani tán gbà wá ṣùgbọ́n àdìsí wọn làwọn ò bá wọn a rí pé eléyìí ní pọ́blẹ́mù fún ẹni tí ó ń differentiate láàrin méjèèjì ẹni tó gbélé ìwá àwọn náà máa gbélé ìwá ìsílẹ̀ kò reject méjèèjì àbí kò gba méjèèjì nọmba 3 ó ní pé àwọn sàhábà kò ṣe gbogbo wọn náà gba àdífì ìwá nọ́mà ahmed nìsí omi tíra dáńkà yìí tàbáwọ àdífì àwọn sàábé tí wọ́n kọ sínú musnadu wọn tẹ̀fẹ́ volumes ni gbogbo àwọn sàábé tágbà àdífì wọn lọ́dọ̀ wọn ò tó 1000 gbogbo àwọn sàábé tágbà ní sọ́lọ́dọ̀ wọn wọn tó 1000 nọ́mbà àwọn sàábé dẹ̀ ní ó tó nǹkan ní 120000 bàtánà bí ó jáde láyé àwọn sàábé òǹkà wọn tó bí 120000 tàrẹ là ń pè sàábé sàábé ló ṣe pé kí man lákìyà nàbí sallallahu alaihi wasallam wa amana ó dẹ̀ nígbàgbọ́ ní àrùn sọ̀lá àsàlá wà máa ta àlejì ó dẹ̀ kú lórí ìmánìyẹ ó kú lórí ìmánìyẹ ẹni tó bá jẹ́ mùnáfíkì kò sínú àwọn sàábé torí pé òun ò ní má nínú àmẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó kàn fi nǹkan rọ́ hàn síta ni ṣùgbọ́n kéré iná ọ̀tọ́pàdé àmẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam fi má nírọ́ tó fi hàn àti ti tó ṣe pé kúfùrù ló bẹnu wọn nígbà wọn kéré débi pé kí ni àwọn sàábà ní ìgbọn ọmọ wọn so gbogbo àwọn táǹsọ yìí sí gbogbo òǹkà wọn lè mọ́ ju bí mẹ́sàn-án lọ àbí mẹ́wàá àbí méjìlá bóòlà á ṣe fi àwọn mẹ́sàn-án pàápì rọ́bíṣì 120,000 bóòlà á ṣe fi àwọn tí wọ́n ju bí mẹ́sàn-án lọ pàápì rọ́bíṣì 120,000 one twenty thousand. so eléyìí làwọn míì ṣe láwùjọ wá sí wọ́n tíráyì láti mú iyì àwọn sàábà wọ́n tíráyì láti mú iyì wọn wálẹ̀ wájú wa ẹni wálẹ̀ ti mú iyì àwọn sàábà wálẹ̀ ó ti mú iyì ọ̀rọ̀ ànábì wálẹ̀ torí àwọn tó gbọ́ ọ̀rọ̀ ànábì wá nìyẹn sallallahu alaihi wasallam ó ti mú iyì alkùránì gangan fún rẹ̀ wálẹ̀ ó ní Abu Zur'a ìkànnú àwọn afá tó ti kú ní sinmi kẹ́lú 1100 years sẹ́yìn ó ní ìdára àìta àhàdà yẹntẹ́kìs àhàdà min asáàbì nàbí sallallahu alaihi wasallam tó bá ti rẹ̀ yẹ kan ó ń di ìkanú àwọn sàábí ànàbí sallallahu alaihi wasallam fún tó ń bẹnu àtẹ́yìn tó ń jára ń kí ẹni ó fa'alam annahu ó ní wàdálíkà anna rasúlà hakùn ó ní tó pàtí mo fi ń sọlé tí mo sọ ní pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba òdodo ní gbogbo alágbà lódodo wàlùkùránì hakùn alkùránì òdodo ní wà iná ma adda ilé iná alkùránì wà súnà asáàbù rasúlìláhi sallallahu alaihi ọ̀rọ̀ táwọn ẹbí sọ àtàlùkùrán àwọn tó mú wá fún wa làwọn sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam onídìsí mi sọ pé kí ni zindiku ni munafiki ni ó kàn fi Islam bojú ni ó ní innama yuridun an yujri'u shuhudana àwọn ẹlẹ́rìí wa tàbí sàwọn tó mú àkùrán àti súnmọ́ wa fún wa wọ́n jára kí lè yóò tẹ́lẹ̀ ìtìbábọ̀ wa sunnah nítorí pé kí wọ́n fẹ́ da Kùránì àti súnà wọ́n fẹ́ da òní ó ní hum zanadiqa ó ní mùnáfìkì ni wọ́n wàljáàrù bí aula ó ní ká bẹnu àtẹ́lù wọn ká jára kìtì tí wọ́n gangan fúnra wọn ò ló ṣe kí ló lẹ́tọ̀ọ́ ló fi dẹ́gbẹ́ àwọn tó ń ṣerú kan báyìí láwùjọ wa nílẹ̀ Yorùbá nígbà yìí àwọn afọ́wò gbọ́dọ̀ wò wọ́n ràn torí pé wọ́n díyẹ àwọn sàhábà kù wájú àwa tá àwa àmú tabadẹ dákẹ́ lórí ẹ̀bẹ̀ ká torí bí ọdún mélòó kan yìí sí àwọn èèyàn oníkàsí fún mọ́ wọn àníkà alukur'ani fún mọ́ wọn àníkà sunna anabu wa muhammad sallallahu alaihi wa sallam fún mọ́ ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ débi pé àwọn tí wọ́n tẹ̀lé òun gangan fún rẹ̀ ní tó yẹ kán bá wípé àá ọmọ àfọ àwà eléyìí tó ń ṣe yìí ìṣekúṣe ló ń ṣe yìí kálukú yìí tútò lẹ́yìn rẹ̀ ní torí pé pọ́blẹ́mù tó ń bẹ láwùjọ wa òun náà ni ìfẹ́ yìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn míì nífẹ̀ẹ́ personalities ju ẹ̀sìn gangan lọ táwọn sọ pé ta ló yẹ kí asọpá afẹ́ gbára ta fún àwọn náà làwọn sàhábà radwanullahi alayhi tọ́bá bú sàábé ó yẹ kí yàn gbára ta fún wọn ju pé ẹ̀sìn dàrú lọ́wọ́ ni ẹni tó yẹ ká gbára ta fún ẹni tó ṣe tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti yìn wọ́n radiyallahu anhu wa radu anhu àwọn tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tí ó sọ ipé kí ní òun pa jẹ́nà lè ti kalẹ̀ fún wọn èyàn mẹ́rin lè fọ́ sọ yà pé bàbá àwọn ọmọ jẹ́nà nínú wa ṣùgbọ́n tó wá ta sí òbí wa àmọ́ ta sí àwa gẹ́gẹ́ fúnra wa àwa sọ di kíni à sọ díjà à sọ di nǹkan tó ṣe rí pé ara wọn bú máṣọ ẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ àwọn sàhábà radwanullahi alayhi àwọn ni wọ́n mú ẹ̀sìn yìí wá fún wa so tabawo nọ́mbà àwọn sàhábà radwanullahi alayhi hadith ànábì sáyẹn sọ àwọn tó gbàdí ìwádìí àwọn sàhábà tán kọ àwọn àdífì wọn kalẹ̀ nọ́mbà wọn kéré gan in comparison to àwọn tí wọ́n jẹ́ òǹkà àwọn sàhábà bóòlù ilé ìṣù àti problem tó ṣe wípé a máa tako àwọn àdífì anẹ́gbẹ̀wà Muhammad sallah ẹ̀tọ́ rẹ̀ ń tako ilé òǹkà ọ̀rọ̀ Socrates òǹkà ọ̀rọ̀ Plato òǹkà ọ̀rọ̀ Aristotle kò bèrè ṣe ṣe ní wà ń tí a lè fi mọ̀ ṣọwọ́ authentic àríkò authentic bulletifari ṣe níbi ọ̀rọ̀ Socrates bulletifari ṣe níbi ọ̀rọ̀ Aristotle bulletifari ṣe níbi ọ̀rọ̀ Plato kò sí ṣe ọkọ̀ kọ̀wé kalẹ̀ àwọn èèyàn ká ní lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ tó jẹ́ historians ni wọ́n bàbà rẹ̀ èèyàn kan wá ní Herodotus Herodotus ẹ̀ lè rí ṣe ní ìwé Herodotus unlike àwọn afẹ́sìn táwọn náà kọ ìtàn kalẹ̀ ẹ̀ẹ́rì ṣéyìn níbi ìtàn tẹ́kọ ẹ̀ẹ́ lè fi verify ṣé authentic àbí wọ́n authentic ṣùgbọ́n lónìí àwọn mí ọpọlọ ilé ikò bala aka ìmú aka ìta ni tí a bí tèmi tí a bí tọmọ ọdún márùn tí a bí ti arúgbó láka ìwo ló ń sọ láka ìmùsùlùmí àbí láka ìkẹfẹ́rí sọlọ́m Abu Zur'a ar-Razi rahimahullahu ta'ala ipe àwọn tá ń sọ yìí ní zanadikọ ni wọ́n munafiki ni wọ́n kàn fi islamu bójú ní sọpamọ́gbàtàn jẹ́ so lára àdìọ́kàn agbọ́dọ̀ dóre lórí òun náà ni nífẹ́ àwọn sàhábà radwanullahi alayhim kama bẹnu àtẹ́lù wọn a ní màláìka ni wọn kí ni pọ́blẹ́mù èmi tí mo jẹ́ ẹrú sí ọlọ́wọ́ wa láti sọ fún wọn lérí gbígbé gbà kí ni pọ́blẹ́mù èmi tí màá fi máa tako wọn sọlọ jẹ́ kí agbọ̀rọ̀ farabalẹ̀ àwọn sàhábà ẹni iyì ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n wọ́n ṣe níta máa ń bu bẹnu àtẹ́lù ọlọ́ba subhanahu wa ta'ala kí o ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa ètè àwọn sàhábà rẹ̀ wà lọ́la àlẹ́